العمل tó pamọ́ síbẹ̀ wọ́n fi kàn wá ìwọ náà. bẹ́ẹ̀ náà la sọ̀rọ̀ nípa ìmọ̀ àti pé ìlú ti lò bẹ́ẹ̀ ipe àdùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àdùn ọlọ́run bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo àǹfààní ẹ̀ jẹ́ mọ́tò nígbà tí a gbogbo wa ní mọ́tò bá rìn wọ́n ní lẹ́yìn gọ́fúnà àtàdébísí ọ̀sẹ̀ lómi tó tó ní mọ́tò mọ́ nígbà ẹ bá sì kiri ní ìsìrí àtúntò ní ìjọba ọ̀rọ̀ mẹ́wàá kí mọ́tò tó tó kọjá ojú títí àgbẹ̀ nílùú ọ̀nà ẹ̀ wò ti tóbi ọlọ́run mọ́tò ọ̀rọ̀ wa ti tó wúlò fún gbogbo èèyàn tí wọ́n ń gùn. bàbá àwọn ọmọ bá pàdé ó ní nineteen sixty kan ló nineteen forty ló lòun lọ sí ig nineteen forty àti forty two ó lòun náà nǹkan tó bá a dùn bẹ́ẹ̀ ló lòun ti rò sódò sì bímọ òun fi ọmọ lẹ owó ọmọ kí wọn bá bá so ọwọ́ aṣọ gbogbo ẹ̀jẹ̀ náà wò tètè rí gbàtà wa ẹni wọn ṣe àwọn àgbàdo ló ó ní mọ́ṣáàṣì náà ló wà ó ní mọ́ṣáàṣì yẹn pọ̀ wọ́n á lẹ gbogbo ẹ̀kọ́ mọ́ra wọn. ilẹ̀ yìí wọ́n ti àtẹ̀tẹ̀ sáré kò kẹ́ni dìbẹ́lọ́pù tó ti pẹ́ tó ti tó ti fẹ̀ sí so ó ti yàtọ̀ sí bóun ti bá tẹ́lẹ̀ ẹ̀ ó ti tóbi ọlọ́ àwọn nǹkan wọ̀nyí ó ti di ìrọ̀rùn fún wa tá a fi lọ tá a fi ń bọ̀ báà ń kọ ọlọ́run náà ṣe wá wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà nìyà ọlọ́run káwọn ọmọ rí bẹ́ẹ̀ ọjà àríyá rẹ̀. ẹ wo fóònù tá a fi fóònù ẹ wo wàhálà tó dé kunu sẹ̀lẹ̀ ẹ tó ṣe tó lè lọ lẹ́ẹ̀mẹ̀rù wá kọ́mọ bá lé kódà o lè pè lẹ́gbà ọdún kọ́mọ kọ́mọ lórí kó ó sì sẹ́yìn gbèsè ẹjọ́ ẹ bá fi ọrùn fóònù yìí fún ọlọ́dọ̀ bá yín sọ̀rọ̀ lọ́ba sì pè yàn padà kátó tó wá pé èdè tiẹ̀ tó ti wá di rẹpẹtẹ yìí bóyá kọ́ fún ma bá yẹ sọ̀rọ̀ kó fún ma wo nǹkan bọ́bá yẹ ẹ̀kẹ́ nínú ṣe ṣègede mọ̀ mọ́ ọ̀gá wa wa jẹ́ wo ṣègede ọ̀ ó dà kọ́ wà lamẹ́ríkà tó sì wá nàìjíríà ọ̀rọ̀ ẹgbẹ́ ṣègede lórí spíǹkì náà o tí ọ̀bá ti rí àjẹkọ́ parọ́ nù. ṣèyàn ọjà fọ́tò bẹ́ẹ̀ bá ti kọ lẹ́tà lójú ẹsẹ̀ yóò sì máa bẹ́ẹ̀ fà mọ́lẹ́ yóò tún máa parẹ́ rẹ̀ ẹ̀ kẹ́ẹ̀tó kẹ́ẹ̀tó ṣe náà yìí ní ìwọ ó ti lórí ṣiríṣiríṣiríṣiríṣiríṣi tí ò ṣe sọ náà gbogbo ẹ̀ nínú àgùn ọlọ́run tó fi ṣe ìrọ̀rùn fún ìṣẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ti bẹ́ẹ̀ bó ṣe wá jẹ́ àgùn ọlọ́run kéèyàn wá lò ó tí ó fi yà àgùn ọlọ́run kọ́mọ́ lò ó tí ó fi yà àgùn ọlọ́run orí ọlọ́run tó lọ sí fún Amẹ́ríkà lórí tẹkinọ́lọ́jì ó sì lò ní ìlú ìdíra ó fi gbọmọ lọ́wọ́ àjẹ́ ó ju bọ́ọ̀lù tọ́jà yìí pé ó kéré ju èèyàn two hundred thousand ogún lójúmọ́ ó sì fọ́jọ́ mẹ́ta léra wọn bí a ṣe ṣe ní Afghanistan yẹn tí ìjọba Afghanistan gbogbo bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ní ìhà kì í ṣe wípé èèyàn kú nìkan ní yíṣù níbo lẹ́fẹ̀ẹ́ sí èèyàn two hundred thousand sí i bóòlù ẹni bẹ́ẹ̀ sì pèpéà òkú wọn ní kíákíá tó kò ní dá wàhálà rẹ̀ bóòlù ló ṣe ní gbàgbọ́ ìjọba mo ju bọ́ọ̀bù ẹyọ kan bọ́ọ̀bù tó yẹ kó tó gbé àwọn bọ́ọ̀bù oríṣiríṣi tó tó gbé wọn jù wọn bá bọ́ọ̀lù ẹ̀dì báyìí àwọn ìtọ́ wà lóko lóko fọ́ọ̀nì àwọn ọdún tó gbéra káàkiri àwọn òkú wọn dún wọ́n lè programu bọ́ọ̀bù báyìí kó wọ́n ti gbọ́n ká ẹ̀ẹ́dùn ìgbà tí ó ìgbà tí ó òdòdó àwọn wọ́n sẹ̀ ṣe táìmù ẹ̀dá òkè nínú bàálù yọ̀ọ̀tẹ̀ bọ̀ lọ́dún kéré ìlú kéré ìlú kéré ìlú. ìkẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run tó ṣe fún wọn wọ́n sì sọ di òdìkejì. orí ọlọ́run ní tẹkinọ́lọ́jì tí ó sì èméjì bẹ́ẹ̀ orí ọlọ́run ní tẹkinọ́lọ́jì tí ó sì èméjì bẹ́ẹ̀ ṣùgbọ́n bá bá ti lò ó ní o tó bá lò pẹ̀lú tẹ̀lé tọ́lọ́run ó rí orí yóò sì jà sóore ó rí orí táyé jẹ́ orí táyé kìí àwọn bẹ́ẹ̀ ó láyé àti láti fi hàn. tó o bá lò ó ní òdì kejì máa retí ìlẹ́tọ̀sí ìyá ọlọ́ máa retí ẹ̀rọ. àìmọye obìnrin tí ó gbé fóònù lọ́wọ́ tí ó sì máa tẹ́tí sí ọgbọ́n bíi méjì mẹ́ta ní the same street tí ó gbọ́n fún ní mẹ́ta bọ́mẹ̀ yóò lọ fún bí fẹ́ẹ́ nìwọ̀n ibi táyé dé ní ìsinmi àìmọye rán àìmọye irọ́ káwọn yóò sì máa pa lórí fóònù kódà èyí á máa gbọ́ mi ẹlẹ́mìíràn wà lórí ọ̀kadà yóò lọ sí débi báyìí irọ́ sì ní iwájú rẹ̀ ló fi ń kọjá lọ tó ti ẹ̀jẹ̀ mọ́ ìdí lọ́dà kọ rárá. ẹlẹ́mìíràn máa kó lóògùn gbélé wa lórí báyìí lóògùn mọ́ wa sáyidì ló bẹ̀ yóò tún ìtumọ̀ ìdí síráìdì ibi tẹ́lẹ̀ tó kù sí bẹ́ẹ̀ bí ọba sí ẹ̀wọ̀ kọ̀ lọ́ọ̀bẹ̀ ló ti ẹ̀kẹ́ téèyàn lè ti gbọ́ báyìí téèyàn ní wọ́n ní wọ́n so ìpín ọlọ́run nìyẹn ó lò ó lọ́dọ̀ ìgbéjì ni wọ́n dà sí ọlọ́run àtọ́wá tó wà lọ́rọ̀. torí àtúntẹ́ pé àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ sọ̀rọ̀ àṣẹ lórí ẹ̀ nínú ọwọ́ ọdún wípé ìtẹ̀síwájú ni ṣùgbọ́n ká dìrọ̀ mọ́ ìlànà tọ́lọ́run tó fi ilẹ̀ àti súnà ànájọ́ àkọsọ̀rọ̀ àjọṣọ́ kọ́mọ́bà di orí ẹ̀dẹ́ fún wa. bẹ́ẹ̀ náà ni specializations oríṣiríṣi nínú ẹ̀kọ́ orí ọlọ́ọ̀ni kò tí ẹ fẹ́ sí bí mo fẹ́ specialize lẹ́rú mọ́nìtì tó jẹ́ pé tìlú bá dá ọbẹ̀ ni ìlú wa tí ọ̀dà ní ìfà táwọn yóò ṣiṣẹ́ tí wọ́n fẹ́ ọ̀dọ́ tí ò ní ṣiṣẹ́. tílu bá da orí ọlọ́run yẹn ọ̀rọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn specialize orí kó bẹ́ẹ̀ ti rọrùn ní. yọ̀ọ́ mọ̀ dáadáa tí ò ní sí wàhálà káti ẹ̀wà tó pé ìtọ́jẹ́ pé ọjẹ́ ìmọ̀ ní universities ṣùgbọ́n tí o ṣe jẹ́ ni o nígbà bá dúró ti ọlọ́run tó dúró ti ìdí ọmọdúnrún tó dúró ti òfin ọlọ́run yóò mọ ẹgbẹ́ àánú tó píọ̀ tí ò láwùjọ mọ láwùjọ ṣùgbọ́n ní ẹ̀bá kàwé sí pẹ̀lú ẹ̀ yọ jẹ́ ìyá ọlọ́run àìmọye tí ń lọ ní ọsítù tí ò ṣe sọ rárá nítorí pé wọ́n wà fídì yẹn tí wọ́n sì máa fi ṣe àbòsí pẹ́ẹ́ pé dókítà ló wà lẹ́gbẹ́jẹ́ tì gbà mí tí ò sì ní sọ tí ò sì súnú ẹ̀ lóyìnbó wọ́n fi ẹsẹ̀ wọ́n ṣe ló kú òwúrọ̀ àyàrá wọn ọmọ tí wọ́n sí oògùn fún lọ́sítútù yìí ṣe ìdílé ọmọ ẹni o tọ́wọ́n sì ń wú tọ́wọ́n sì débi pé ẹsẹ̀ wọn sì pọ̀ dẹ́rù wọ́n fi oògùn bẹ̀rẹ̀. láàrin ara wọn wọ́n ti mọ̀ pé mi tiẹ̀ ti ti fún lóògùn yẹn ti ṣe mistake instead wọ́n fún ní dóòsì tọ́lọ́ kékeré dóòsì àgbàlagbà yẹn gbélé ńlọ́lọ́ kúwèé lọ́lọ́ wọ́n gbìyànjú wọ́n bá àwọn àwọn ọ̀gá ní ìlú ọ̀dẹ̀ ṣùgbọ́n ìdẹ́jọ́ wọn jẹ́ pípé ṣẹ́ẹ̀tì yẹn ṣẹ́ńtì kọ́mọ́ ogun ọ̀gá lára wọn ẹjẹ́ àti ìdè lásán náà wọ́n sọ. oríṣiríṣi tí ò ṣe fẹnu sọ ti lọ orí ọlọ́run ni ṣùgbọ́n síbẹ̀ kéèyàn dúró ti òdodo dúró ti òtọ́ dúró ti tíra ọlọ́run àti tíra ní ìjọsọ́lá kọ́ kókó bá a ti sọ lórí Ar-Rahman Ar-Rahim níbi agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹsàn-án tá a ti bẹ̀rẹ̀ láti bí ọjọ́ mélòó kan òun náà ní bí àwọn ọlọ́run oríṣiríṣi ọ̀nà la gbà wò ó ó sì kó oríṣiríṣi àwọn aṣọ oríṣiríṣi mẹ́ta ń bẹ alákọ̀ọ́kọ́ àníkàwé àwọn ọlọ́run bí ti bá rí òun ó mẹ́fà wà kó sóòsì nípa pé ṣé gbogbo ẹ̀dá ọlọ́run ṣe é fún mi àdápa kan náà àwọn ọ̀dà àwa ní àwọn ọlọ́run ó pè sí ìtàkùn ní rahmatun rahmatun wa rahmatun kásá àwọn ọlọ́run tó kárí gbogbo ẹ̀dá àti tí ó bí ẹ̀sà fún àwọn ẹ̀dá kan. nínú àwọn ọlọ́run tó náà ṣe fún bẹ́ẹ̀ léèyàn ó ọpọlọ táàmù ìdìbẹ́lọ̀ kò sí fẹ́ràn kò sí fẹ́ yẹ kò sí fẹ́ rà abẹ́ ẹgbẹ́ pé àwọn ẹranko wọn kó jọ àwọn náà wá ṣe mọ́tò ni wọ́n á gbé wọn kì í jẹ́ fi rìn káàkiri abẹ́ ẹgbẹ́ pé wọ́n kọ́lé ìgbésò bá ti kọ́lé ìṣẹ́lẹ̀ táwọn bá ti kọ́lé ìṣẹ́lẹ̀ ìṣàwọn ọmọ ìlú àwọn ọmọ sásíbẹ̀ nínú odò àbí tó ń bá pọ̀ ọlọ́run fún wọn ní ọpọlọ tí òfin ìdílé lọ àwọn ọmọ ẹ̀dínyìn lọ́lọ́run fún adébẹ́rẹ́ àwọn kan lélẹ̀ látọ̀dọ̀ ọlọ́run àti mẹ́rin wá lórí ẹ̀rẹ̀ kútẹ́. ẹlẹ́ẹ̀kejì tá a bá ní ká wo kí lọ́lọ́run fi àánú ìṣe fọ́mọ ẹ̀dẹ́ ènìyàn sóògùn olóògbé ni àbọ̀pọ̀ fún níbi nǹkan kankan lórí ká burú mi ọ̀rọ̀ bá a ṣe rahma yẹ ọkùnrin sọ́nà méjì rahma tó mi ní àti wà rahma tó mẹ́rin àánú ọlọ́run pé ọlọ́run mú yẹn nìkan wọ́n bẹ̀rẹ̀ láti bí dídá tọ́lọ̀ ń dáa yìí àtàwọn oríkèéríkèé ti oríṣiríṣi tọ́lọ̀ ń bí tọ́lọ̀ ń bí tọ́lọ̀ ń bí díìmù sí wa lára tó sì ní sẹ́tìmọ̀ ọ̀kan wọn ṣe ìta ojú níbẹ̀ àti ìta ojú níbẹ̀ ìta ọmọ nílò rẹ̀ àti ìta ọmọ nílò rẹ̀ kódà etí wa ló ṣe ń bí bí asọ́nú apẹ̀rẹ̀ àwọn yìí sáyẹ̀nsì sọ kí ni ìwúlò rẹ̀ tí ọ̀rọ̀ àwọn báyìí gbogbo owó tí ọ̀rọ̀ máa ń bọ́ tí ọ̀rọ̀ máa ń bọ́ lóyún ọ̀rọ̀ ọ̀mà ọ̀rọ̀ ọ̀mà kọlu ara wọn ṣùgbọ́n bó ṣe ń wúlò ní ọ̀pọ̀ àti owó ìbí yẹn oní ọ̀pọ̀ àti owó ìbí yẹn ẹ̀wọ̀ ti tóbi ọ̀rọ̀ níwọ̀n bá tọ́lọ̀ tó fi wọn mọ̀ wọn. so orí ọlọ́ ń bẹ ìtọ́jẹ́ fífún yàn fífún ẹ̀dá rẹ̀ orí ọlọ́ sì ń bẹ èyí tó lè pé yóò kọ̀ fún yàn láti dáàbò bò yàn. ó lè máa gbìyànjú kó ọba ọbàbẹ̀jẹ̀ gọ́ọ̀mù ni ọ̀dàbẹ̀jẹ̀ gọ́ọ̀mù ni ọbẹ̀jẹ̀ kọmíṣánná ni kọ́lọ́mù sì méjì ọ̀bọ̀ sí ó lè jẹ́ àìbọ́sí ó lè jẹ́ àánú látọ̀dọ̀ lọ. ó lè máa kàn omi fẹ́fẹ́ gbogbo tóbi ní gbogbo tóbi ní ọlẹ́sìn oníwà ó gbogbo ẹ̀ sì ó ṣe kọjá pé inú àánú ọlọ́run náà ìtọ́ba bọ́ sí náà wàhálà nítorí ìtúyọ̀ rẹ̀ a ti sọ̀rọ̀ lọ́pọ̀ lórí ẹ̀ síwájú torí ẹ̀rọ mi kà wọ́n á yà nínú suratul Kahf tọ́lọ̀ tó sọ̀rọ̀ pa kíndìn àti Musa alayhi salatu wa salam ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ kó ńlá pẹ̀lú títa ti sọ̀rọ̀ mẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀jìdínlógún lórí ẹ̀ òun náà ní ìpín ẹlẹ́ẹ̀kẹta nípa pípa wo àwọn ọlọ́run yìí ṣé ń tó fojú hàn ní àbí ń tọ́ pamọ́ adó náà tó kó sọ́nà méjì rahmatun zahira àánú ọlọ́run èyí tó hàn sí kálukú àti rahmatun batina àánú ọlọ́run èyí tó pamọ́ èyí tó pamọ́ ọlọ́run nìkan lọ́nà àwa náà sì gbé orí ìgbàgbọ́ lórí pé ntọ́kàn lóde inú orí ayé nìkan nítorí ya ní ta mọ̀ àti fún ọ̀lẹ́ nìkan náà ètò ìgbẹ́rẹ́ láti mọ̀ ṣùgbọ́n ìtọ́pọ̀ aláwọ̀ yìí ọ̀rọ̀ nìkan ọ̀rọ̀ ìtọ́pọ̀ àkàdé yẹn tá a mọ̀ yẹn olóko wa fẹ́ka èyí tó ṣe pé ọ̀hàn sí gbogbo èèyàn ìkan nìyẹn èyí tó ṣe pé ọ̀hàn sí apá kan nínú àwọn èèyàn ẹ̀tọ́ bá ní òye tọ́lọ́ fún ní kódà bí ẹ bá kọ́ létí jọ́ mi yọlọ ọlọ́run máa ṣe wò tójú wọn kàn létí o inú bísí pẹ̀lú ẹ̀ tó ń bá wọn fi já sí òun ìbá lọ kọ́ ọdún tó ń wájú táwọn èèyàn ti tọ̀lọ̀ yọba àwọn dáhùn ìjìnlẹ̀ ọlọ́run máa ń tọkùnrin ọmọ kan létí ó jẹ́ kó dùn tó ń tó bá jẹ́ àtúnyẹ̀ ṣùgbọ́n ní òṣèlú kan ọba tó kún kẹ́ ìdáhùn yẹn fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lọ́bẹ̀ ló náà lọ́wọ́ tẹ fọ́n létí so àánú ọlọ́run ní bẹ́ẹ̀ bá yẹ ìdí òwò kò ti sáfẹ́mẹ́ntì lélẹ̀ ṣùgbọ́n àwọn olóńgbò wa jẹ́ látọ̀dọ̀ lọ. ẹlẹ́ẹ̀kẹta tó pẹ́ka sí oná ní pé àánú ọlọ́run ètò yẹ pé mùsùlùmáwájà ni méjèèjì ló mú lọ́wọ́ èèyàn máa bẹ lọ́run tó wọ ọlọ́run bí ọjà àánú rẹ̀ délẹ̀ ọ̀ bí ọjà àánú rẹ̀ délẹ̀ ọ̀ téèyàn bá lówó lọ àánú ọlọ́run ni ẹlòmíín ṣe wàhálà lórí pé kóní kóní kóní kó wá nílò wọ́ pàtàkì nínú sẹ̀lẹ̀ tó ń kọ pàtàkì ní òsèlè orí wàhálà àtọ̀wá náà lọ́wọ́ àkódà ó lè di ọlọ́kọ̀ ọmọ kí tọ́ wọn kírun náà tó òbí ní kírun lásìkò pàdé ọba sí ti ọba ẹ̀jẹ̀ tọ́fẹ́ tó ti rẹ̀ ṣubú lójú ọ̀nà kọ́ lọ kírun ọwọ́ alẹ́ nìkan tí ọmọ ìmọ̀mọ̀ ní gún yẹn lówó lọ́fẹ̀ẹ́ òní lọ́dún láì rẹ̀ tí wọ́n kírun jàmá kan ọ̀rọ̀ ìgbà náà lọ́sẹ̀ wọn ti fájú àwọn àbá tó wájú wọn sáà pé ọlọ́ọ̀tẹ̀ lọ́rùn yẹn tó gbọ́ tó dà lásàrè fún ọ̀dọ̀ wọn. owó pàtàkì mú sẹ̀mí inú àánú ọlọ́run tọ́lọ́ wá jẹ́ àánú ọlọ́run ìyá ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o nípa wípé èèyàn gbọ́dọ̀ jẹ́ pé ibi tí ó ti rówó nǹkan jẹ́ ibi tí ọ̀dà tọ́ba yẹ tí ọ̀dà tí ọ̀bá tẹ̀lé ti rówó àánú ọlọ́run tó ọmọ àlọ́ ọ̀sẹ̀ síbi tí ọ̀dà àánú ọlọ́run tó wà mọ́ yá ọlọ́run ìlò yìí nú ẹ̀ yẹn àyàfi kó owó lọ́dọ̀ tó bá dáa kó o sì máa sojú sí rẹ̀ kó o máa dúpẹ́ fún lọ́wọ́ tó máa sojú sí rẹ̀ kó o sì máa ná lọ́nà tó fi ní ìyọ̀rùn tọ́lọ̀ àjẹsí àánú ọlọ́run tó kí ọ̀rọ̀ náà ṣe fún ọ. kéèjì ọmọ sùn lọ kọ́mọ́ gbàgbéra lórí ìtọ́lọ́mbàṣe fún yẹn lé ayé yìí bẹ́ẹ̀ ṣe lè lò fún ojú kìíní ló ṣe lè lò fún òkú kejì ojú ìtọ́ ta ni ká máa lò fún kólé já sí àwọn ọlọ́dẹ rẹ̀ èmi àti mọ ẹgbẹ́ ya ọlọ́run tí yóò ṣe wàhálà tí ó dà mọ́ ìbànújẹ́ ọ̀sẹ̀lẹ̀ sí ìrìn ojú ọ̀nà rẹ̀ ṣùgbọ́n àánú ọlọ́run wà bẹ́ẹ̀ àánú ọlọ́run yóò wà á fẹ́ yóò wà á fara hàn nígbà tó bá yá ọ̀nà olórí ọmọ ó ṣe wàhálà lórí wọn kódà ìgbàgbé tó ṣe wọ́n tẹ̀lé mọ́mọ́ ìdí ẹ̀kọ́. ńgbà bá wà ní olórí wọn tó tọ́ wọn títọ́ Islam nílé Islam tí ẹ wá kúrò fún ara wọn tí wọn kò fẹ́ sí ọlọ́run. àánú ìyàwó ti bẹ̀rẹ̀ tó tọ́ ṣùgbọ́n ti wá jásà àwọn ọlọ́run mọ́. ìyẹn la wá fẹ̀lú jù torí méjèèjì la fẹ̀lú jù fẹ̀lú jù tá a fi fẹ̀lú jù lọ́sibí òṣèlú lọ́sibí gbogbo ẹ̀ ibi ká kọ́ fojú àgbà lásán ká lọ́nà fi wo lórí ìlànà ọlọ́ pẹ̀lú pàwọ́ aráńdì ọ̀ làwọn sọ pé ọyẹ káwọn pàtàkì sọláàtù ìsèkára àti àdúgbò ọsọlá lọ àyè ọsọlá tọkọ wa àti àdúrà táwọn ṣe lẹ́yìn rẹ̀ ìwọ̀nba tí a ṣe wáyé ó pè fún àwọn ẹ̀kọ́ kan pèlè káàdì gbogbo wa káfílẹ̀ bí ọkàn bá lọ. àdúgbò ọsọlá lọ àyè ọsọlá nínú hadisi sọ́yìn buhari látọ̀dọ̀ jáde ọmọ abdullah kọ́lọ́ǹkọ́ yọdún sí i wọ́n jẹ́ ọ̀tọ́ sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n gbàgbé ìgbẹ́ bí náà. ọsọ wípé káàkiri rọ̀sùlù láàyè sọ́nà láwà àìwọ̀sánlá yòhánìlímù asáàbà òní ìsìnkára sí òmòrì kùlẹ̀ á. ànábì wọ́sánlá láà àìwọ̀sánlá a máa kọ́ àwọn sàádé rẹ̀ nípa ìsìnkára ní gbogbo gbogbo àlàáfíà gbadabada ìsìkára náà ni pé ìyẹn fẹ́ ṣe nǹkan nínú tó bá ṣẹlẹ̀ àwọn tíṣẹlẹ̀ àwọn àbúrá kéèyàn wá sí ìsìkára ìyẹn tó kọ́ wá káyọ̀ àlàkáyọ̀ àwọn ìkáyọ̀ kọ́wọ́ ìdólórí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ṣíṣe mọ bẹ́ẹ̀ ṣe nǹkan yìí o sáà fọkàn sí ṣíṣe mọ bẹ́ẹ̀ ṣe nǹkan yìí o kò ní tako ẹ̀sìn wọ ọlọ́run o ṣùgbọ́n kí èsì túláàsì ni kí n ṣe ṣùgbọ́n kí èsì túláàsì ni kí n ṣe tó orí bá ń bẹ́ ń bi ṣíṣe rẹ̀ tó wáyé ṣíṣe rẹ̀ ló lórí ìlú fún mi sọ́jú rọ̀rùn fún mi kó o sì pàdé bárí kàṣì fún mi tọ́ba ṣe yí pé àìsí rẹ̀ ló lórí ìlú fún mi èyí tó lórí bá ń gbé wá ìwọ lọ́rùn ṣiṣẹ́ rí mi kò ń délé nítorí àti sọ̀lá fèrèsé kára nìyẹn kì í wá ṣe wípé ọfẹ kírò tọ́jú ọ̀rọ̀ yẹn ní olórí lọ àwọn lọ sí sọlá tó ìṣẹ náà àti ṣe kí n súrì rárá o ntọ́jú wájú àìṣe ìṣẹ náà lè lórí. aya rẹ tó yẹ kó o fún ní nǹkan tí ọjà tí ó mú ọmọ rẹ tó yẹ kó o fún ní owó tí ọ̀nà tí ó lò kọ́ ọ máa tó ọfẹ ṣe ìṣẹ kó tó di kó o fún ìyún ọba ṣẹlẹ̀ àwọn. bẹ́ẹ̀ náà sì ni tọ́jú haramu sanfẹ́lẹ́ tí ò ọmọ ọlọ́mọ tí èsì ìyàwó rẹ jẹ́ ti ṣe káàrà ọ̀yá kí n bá wọn àbí wọn bá wọn ni wọn bá ṣẹlẹ̀ ọ̀nà wọn bá wọn. ọtí ti ń gbélé gbogbo ọmọ ẹsẹ̀ ṣe káàrà tó ṣe kó mú àbí ọmọ mu ni wọn bá ṣẹlẹ̀ ọ̀nà wọn bá wọn. ìtọ́jú ojúṣe àìsí ṣe káàrà lé lórí ìtọ́jú nǹkan haramu àìsí ṣe káàrà lé lórí ìtọ́ àwọn ṣe ṣe káàrà nítorí pé mùbá kò ní àṣelẹ́tọ̀ ló ṣẹ̀ríà tọ́ba wù ọ́ ò lè ṣe tọ́ba wù ọ́ lè má ṣe tọ́ba wù ọ́ sì lè gbọ́dọ̀ mí ṣe ìyẹn náà wàá ṣe ìṣẹ̀kára rẹ̀ lórí ọ̀fẹ́ ra rẹ̀ ọ̀fẹ́ ń gbólé ọ̀fẹ́ ni ọ̀mọ ewu mi dòdò tó tó wà mẹ́ kódà tó ti pé ọ̀rẹ́ rẹ̀ ẹ̀gẹ́ rẹ̀ lónìí oúnjẹ á lè má dùn lórí ewu mi ti mẹ́mẹ́ kọ́ wa kọ́ rẹ̀ lọ́dọ̀ lọ́wọ́ ìgbé ọlọ́run gbọ́dọ̀ bá láàánú o kéèyàn olówó kó fẹ́ra lẹ́nu àánú ọlọ́ọ̀ni o wọ́n wá dé àánú tí ó wà lórúkọ máa bú àtàbí ọkùnrin yẹn bẹ́ẹ̀ náà ni àwọn tó fẹ́fẹ́ kọ́ fẹ́yàwó ọjọ́ àánú ìsìlámù ṣùgbọ́n kọ́ jẹ́ pé Zainabu lọ́fẹ̀ àbí Fatima ọlọ́run sí lọ́rọ̀ yẹn o káńtì tó máa kọ́ ọ̀bàdàn mìíràn nìsa tọ́ba ti wù wù ìtọ́jà alára obìnrin ìtọ́ba ti fi ọlọ́run tó bílíìsì ọlọ́run mi dandan lọ kọjá aisha àlùkọjá àti kàdíjà ṣùgbọ́n wá ti wá pé ilé ìlówó ọ̀ tọ́ bẹ́ẹ̀bẹ́ wọ́n sáré kú fìlì lọ ṣe ìṣèkára torí pé òun ní lórí nítorí òsì ń jẹ́ lẹ́nu lọ́mọ ọ̀ọ́mọ ìdí òkú gbẹ̀yẹ ọlọ́ọ̀bà nìkan lọ́ba tó sì mọ ẹni tí ó kàn bọ̀ ẹwà àánú ọlọ́run ìwọ ọlọ́run mo fi sọ̀rọ̀ mi sí ọlọ́wọ́ o tó bá jẹ́ pé lójú oore jù fún mi níbi ayé mi àti lọ́rùn mi bá ti rọrùn kó o sì yọ lóṣù fún mi tọ́ba ṣe yí pé òun kọ́ ló lóore jù fún mi nílé ayé mi àti lọ́rùn mi gbé jìnnà sí mi gbé mi náà jìnnà sí ẹ̀gbọ́n mi ọ̀tọ̀ọ̀tọ̀ lọ nígbà tó ń bá kọrí sọ́dọ̀ lómi èmi ọ̀kọ́rí sọ́dọ̀ aláìsàn èdè pípọ̀ wá lómi lómi èmi ọ̀nà máa lọ èmi náà máa lọ abẹ́rẹ́ mi àtúnjọ rìn díẹ̀ rẹ̀ <laughs> gbé jìnnà sí mi gbé mi náà jìnnà sí tòdó bá ti lọ ní ẹ oṣù mẹ́rin yóò fi lọ lọ́kùn amọ̀tẹ̀ ìpínlẹ̀ pàdé kọ̀ wá kájàlẹ̀ ìjọba ètò lóore kọ̀ wá kájàlẹ̀ sòtítọ́ bẹ́ẹ̀ nìyẹn sòjáde ìbùnà Abdullahi lọ́gbà wa ó ní òṣìṣẹ́ ọlọ́sọ́lá láàyò sọ́lá lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ni wọ́n ń kó àwọn sàábé rẹ̀ ní istikhara ẹ̀wá yìí tó lẹ́sàdù lórí ju ìmọ̀ ń kọ́ wa ní àdúrà yìí bí ṣe máa ń kọ́ wa ní súrà tí bẹ́nu Kùránì. yakuru olóòtú ọlọ́run sàlá máa ń sọ wípé ìdá hàmà àhẹ́dùkú ń bẹ̀ àmọ̀ tẹ́nìkan ní yín bá ní àkùlé kan àlàámọ̀ yìí kan. fàlíyà tààrọ̀ káàdé kó sì rákà àlejì ètò péjú tí ọ̀rọ̀ á gba rákà ọbẹ̀ sọ̀rọ̀ kan ní àfikẹ́rẹ́ ni wọ́n báyìí ní fọ́ọ̀mù ẹ̀rí ti tẹ̀bí ilẹ̀ kó dájú ẹ̀ máa kó lọ àtọ́ alẹ́ ṣe sùúrù ẹ̀hẹ́ ní ọ̀sàlọ̀ lánàá tó ṣe kára à wọ́n ti kó lọ tọ́ba yọ èyí tó pé èyí tó péré tí ọba yọ yòó ìwọ̀nba àdúrà kọ́sáré ṣe ìṣẹ̀hárà rẹ̀ náà ti gbó bá ìṣẹ̀hárà rẹ̀ ó ti gbó bá kódà bó o lè kà ìtọ́jẹ́ kókó rẹ̀ sáré sọ fọ́nà ọmọ bíbí fọ́ọ̀mù rẹ̀ lọ tọ́yẹ́ pé orí ayé àtọ̀run bẹ́ẹ̀ ọlọ́ba ti rọrùn kó ti máa filẹ̀ ìta àti wọn mùsùlùmí yàtọ̀ sí ẹni tí mùsùlùmí náà tọ́wọ́ jẹ́ ẹni tí mùsùlùmí ah ọ̀rọ̀ tí ah ẹ ẹ tètè kẹ́ máa filẹ̀ wọ́n kàn máa filẹ̀ tó tiẹ̀ bẹ́ẹ̀ ni ó sì ó sì ó sì gbàgbà ní ìjẹ́ ẹ̀dùn ayé sí ó sì fò ókè yáa nígbà tó yẹ Islam lọ́mọ ìdá ìgbò sàtífíkẹ́tì ẹnu ẹ̀sìn lórí pé yóò fi rí sẹ́ tá a sọ fún ọ kó o bèèrè sẹ́ fún ẹgbẹ́ olówó tá a sọ bẹ́ẹ̀ fún ọ ọba kò jẹ́ra ọba jẹ́ra ẹ̀ mọ́lẹ̀ wọ́n kò báyìí ní o nítorí ìsàgbéjẹ ẹ̀sìn iṣẹ́ ìjọba òdiwọ́ ṣe private iṣẹ́ ìjọba ti Nàìjíríà lọ́wọ́ kò bí wà bẹ́ẹ̀ pé ilé ayé àtọ̀rọ̀ ti bẹ́ẹ̀ wọ̀ rẹ̀. ní ìbàdàn ẹ tó orí ilé ayé àtàwọn ló ti tẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ló ṣe ń ṣe. ó ní àdébí ọ̀sán ọ̀la àyè ọ̀sán àgbẹ̀ yìí pé tẹ bá ti látòlé tẹ lẹ́nìkan tó yẹ bá ti látòlé kan láàmú yìí rákà mi yìí nìkan yẹn bí ń tọ́ yìí nípa yìí tọ́ tí ì sì tọ̀rọ̀ yẹn ètò ìgbọ́ wà láti lọ àtàlọ́ àlọ́fẹ́ sí rárá òbí ni wọ́n jẹ́ pé rọ́kà kálífájì àbí rákàtà mọ́ọ́yàn kọ́pìlà lórí àbí bá a lọ sọ́kọ̀ọ́ àbílẹ́yìn mọ́bìlì àkọ́bùlà àbílẹ́ kọ́bùlà ìṣá àdúgbò ìṣá so abẹ́ni táìmù táìmù ọdún ha ọmọ ọmọ yẹn náà fìlà méjì yẹn fún mọ́lẹ́yẹ́kùn lẹ́yìn ìgbà náà kọ́ wa mọ̀ sọ wípé aláhùnmá ìtumọ̀ aláhùnmá náà ni yá àlá mímu tó parí o ẹni yá inú èdè lápá wa yá àlá òní ìtumọ̀ rẹ̀ so yá àwọn yẹn wá sọ ní mímu tó parí aláhùnmá yẹn nínú èdè tiwọn bí a ti ń gbèrò. Allahumma èrè ọlọ́run inni astakhiruka bi ilmi mọ̀ ń wá oore lọ́dọ̀ rẹ láti bí ìmọ̀ tó ṣe pé ìwọ ọlọ́run ló ní wa astakhiruka bi qudratika mọ̀ ń wá ìkápá lọ́dọ̀ rẹ tọ́jà ìpè ìwọ ọlọ́run ló ní ìkápá lórí gbogbo nǹkan wa as'aluka min fadlika al-azim nínú ìwáyà mi nìyẹn bẹ́ẹ̀ tí wọ́n wá ju wáyé wàá sí àdúgbò mi fọ́délé mo sì ń tọrọ nínú ọlá àwọn ọlọ́run tó ṣe fáyín náà kàtẹ́kẹ́dé wàlá àtẹ̀dẹ̀ ìwọ ọlọ́run ló ní ìkápá òde òní kápá kankan sẹ́yìn pé ìkápá yàtọ̀ sàgbára ìyẹn lè lágbára kọ́ mọ́ni kàwá ọmọ èké ọlágbára ẹ bá gbé búrẹ́dì eh, one fifty lé ọmọ ọdún méje eh, mẹ́ta lọ́wọ́ yóò gbé ní ìsìn. abẹ́ ẹ̀kọ́ ni ọlọ́ agbára láti gbé búrẹ́dì yẹn ọlọ́run fi kà pamọ́ ṣùgbọ́n bí bá ní ó gbé àpò sìmẹ́ǹtì lẹ̀ ẹ̀fẹ́ da yẹn agbára wò kó bẹ̀ ṣùgbọ́n kó agbára wò débi kó ní ìkápá tó lè gbé àpò sìmẹ́ǹtì ọlọ́run ní ìkápá lórí gbogbo nǹkan yẹn gbé agbára rẹ̀ gbogbo tó wà bẹ̀rẹ̀ ìwọ ló ní ìkápá lórí tó ọba fẹ́ ṣe ìwọ́lá àtìdìbò èmi ọ̀gá bá nìkan ó fún mi lágbára lọ́kẹ́lẹ́ gbogbo ọmọ ló ṣe é ṣe o ó fún mi mọ̀ ó fún mi lóye mo lè wo òṣùwọ̀n ẹnìkan bí ìdí bá fẹ́ ṣe pé bó ní òṣèlú lọ́jọ́ iwájú ṣe ń bọ́lọ̀ ṣe fún yẹn náà ṣùgbọ́n síbẹ̀ ṣé o lè sọ pìsáìsì ìdẹ́dẹ́gbà ó ti mọ bí òṣèlú lọ́jọ́ iwájú kò sí. wàtá alamu ìrẹ ọlọ́run lọ́ba ó ní mímá wàlà alamu èmi ọmọ mẹsẹlẹ bẹ wọ ọlọ́run wà ń tẹ alamu oyúbe gbogbo ntọ́ba pamọ́ pátápátá ìwọ ọlọ́run onímọ̀ sí fẹ́rẹ́fẹ́rẹ́ aláhùnmá ìrẹ ọlọ́run fàyín kúńtà tọ́ ọba mọ̀ wípé hadal amúr nǹkan tí mo fẹ́ ṣe yìí àbí tí mo fẹ́ gbé jùlẹ̀ náà ni torí àti ṣíṣe kan àti gbígbé ìdúlẹ̀ olùkọ́ náà lọ́kọ̀ dá sí. so dáàbò sọ pé túmọ̀ tó sẹ́nu mí nílẹ̀ àìní ọ̀wà àtitọ́ fẹ́ ṣe o ọ̀wà sọ láàyè. tọ́ba ti ní lẹ́mìí náà ọlọ́run ti mọ ní bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀. khayru khayran li fi ájèrè amòrí wa adiri. tọ́ba ṣe pé nǹkan yìí ńlọ́lọ́rọ̀ ètò fún mi ní ilé ayé mi àti ní ti ọ̀run mi ájílẹ̀ amúrí iná nílé ayé máa ń ká lórí ìdòrò ájílẹ̀ tà abẹ́ ẹ̀bọ ni ilé ayé àbí ti kíákíá nítorí kíákíá náà nílé ayé àti ètí ọ̀pẹ kó tó ṣẹlẹ̀ tó bá yẹ kó ló lóore jù fún mi ọmọ ẹ̀sìn má dé di tó tọ́ kí n sì kú ya bùkátà fàáfàá ètò yánú àlámọ̀ rí mi àti tí ò tí ìyá tó ẹbí ọmọ ẹ̀yọ rẹ ìyá ọmọ ṣẹlẹ̀ tọ́ba yìí pé tí mo fẹ́ ṣe lódóore fún. dáàbì sọ pé àtúntọ́ yẹ pé tó wù ní pé bí dí ní wà máa ṣe wà á ní bá ti àmì tọ́ yẹ pé tí mo fẹ́ ṣe lódóore jù nínú ẹ̀sìn mi àbí nínú ìjẹ́ ìmú mi àbí nínú ètí ọ̀gbàgbọ́ nínú àlànà yìí ni fakudú òye èrè ọlọ́run kádàrá rẹ̀ fún mi fakudú òye ìyẹn tí èrè ọlọ́run kádàrá rẹ̀ fún mi ṣé ọkọ sí wáyà sí òye ṣíṣe rọrùn fún mi tó mọ bá rí kílé bí ìwọ ọlọ́run tó wá máa fi ìbùkún rẹ̀ sí i ìgbòkú tó yẹ pé yàn bẹ̀rẹ̀ nǹkan ní díẹ̀ tí wọ́n wà á di púpọ̀ sórí wọ́n wà á di pọ̀ mọ́ yẹn lọ níjà kù níjà gbàrúgà kéde tí yàn fowó rà ẹ bá ní ọwọ́ rà gbàrúgà ọ̀nà sí ọ̀wọ̀ ní bóyá ó kọ̀ ní abẹ́ ìlú kọ̀ kìí sọjà kìí sọ san kìí sọ rògbò kìí sọ bẹ̀rẹ̀ díẹ̀ gbé sórí igbá wọ́n wà níjẹ́ fún tẹ̀lé bẹ́ẹ̀ okú ti sanwó rẹ̀ àlùbáríkà àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá wọ́n se wọ́n bọ́lọ̀ ń darí mú ẹ̀ka bá ní owó wà lùbárí là wá ọ̀nà sí ọ̀wọ̀ nù ọlọ́run bá sì ní ọgbọ̀ ọgbọ̀n nù. ṣùgbọ́n kò sí ìwọ́n ní ogún yẹn sára kò sí ìwọ́n ní ogún sára ẹ̀mọ́ kó sára lọ́wọ́ fún ọlọ́wọ́ mẹ́gbẹ́dọ́wọ́ ẹ̀sán wá pé ẹ̀mọ́ mú wà lùbárí là wá fọ́mọ́ sí ọ tó ń gbàgbọ́ ní ìdíje àlùbárí là ọ̀dọ́ tájọ́ bá ṣe tiẹ̀ yóò fowó rẹ̀ yọ máa pé ìwọ ọlọ́run tó bá ṣe wípé ilé ìdodo rẹ̀ jù fún mi nílé ayé mi àti lọ́run mi àti nkankan àlámọ̀rí mi àti bí ẹ̀sìn mi fakudúró wùlí ṣe rọrùn fún mi wáyà sírí wùlí kádàrá ẹ̀ fún mi kó o sì ṣe rọrùn fún mi kó má bàa rí gbìlìgbìlì kó tó bá fi ìbùkún rẹ̀ sí aláhùnmá ìdí ọlọ́run. وإن كنت تعلم أنه شر في ديني ومعاشي وعاقبة أمري ìrí ọlọ́run tó bá mọ̀ yìí pé aburú kìíní yọ ọjà sí fún mi níbi àlámọ̀rí ẹ̀sìn mi àti àti tílé ayé mi ìdẹ̀rùn mi àti ìkángun àlámọ̀rí mi ìgbẹ̀yìn ọ̀rọ̀ mi fásilẹ̀ tó ní ánìmọ̀ yá gbé jìnnà sí mi nínú ìwáyà mi fasiriku ní aliyu wasiriku alile gbé mi jìnnà sí gbóná jìnnà sí mi tí n bá ti ń gbìyànjú kó n sáré n sáré etí ọ̀pọ̀ ní mi tí n fi ní débẹ̀ gbèrè lọ. wà á kúndórí ilé alẹ́ ẹ̀rọ ẹ̀yẹ tó káàdà ibi tó rí èmi bá wá wà kádàrá ẹ̀ mú mi yọ ọdọ sátúpẹ̀ kápá fún mi fún màrọ́ọ̀dì ní ibì kó o sì jọ lóṣèlú pẹ̀lú ẹ̀ so eléyìí ni àdúrà tí àtẹ́bí sallallahu alaihi wasallam tọkọ wa ká má torí pété níyì tí mo ti lé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kẹ́kẹ́ wàá sọ fún mi kó o sì máa dàgbò kó o sì máa sáré lọ bẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ ṣáájú àtọ́dọ̀ ọlọ́run kọ́rọ̀ rẹ̀ di ọlọ́run kí irun rákà méjì kódà bá ọba mi léyìí ká ìwọ náà sí yorùbá ilé ọlọ́run tó bá rí pé orí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún mi olódó orí gbé àlámọ̀ ilé ayé mi àti tọ̀run ṣé rọrùn fún mi jọ́bọ́ sí i. kì í sàlá kan lọ́mọ ọfẹ́ o rárá o àdéhùn sáà ọ̀rọ̀ fún lọ́mọ retí o tó bá jẹ́ pé nǹkan dáa ni ọwọ́ àmọ́ nígbà bá ti sọ̀rọ̀ àtòlì ṣe ara tó bá lọ́n bá gbàdúrà rẹ síbi bá yẹ kó o dé ti nǹkan lọ

kámọ̀ gbogbo orí lásán wò ó kápọ̀jù wípé méjì lọ́lọ́run dalẹ̀ ayé káwá kọ́rọ̀ wà ní ọlọ́run lórí lọ́wọ́ lórí ẹ̀ tàbí wá tẹ̀síwájú kọ́nà kọ́ máa fún wa lọ́wọ́ kọ́ máa fún wa ṣòkò ńlẹ̀ dáadáa pẹ̀lú ilé ìlànà ìparí agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹsàn lórí gbọ́dọ̀ ọlọ́run bá tó sọnù sóràtù fàájì àyè pé àrùn àkàmà ẹ̀rọ ti ọlọ́run bá ní aláàánú olùṣe àánú agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹwàá òun náà ní wípé àánú ọlọ́run tọ́lọ́ máa ń ṣe fẹ́ dà bọ́bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ náà ni ìfọ̀rúnfọ́ra ó ṣe báyẹn sí láti dè sọ́fìn ọlọ́run bọ́bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ náà ló ṣe rọrùn láti gbé kí ìfọ̀nùfọ̀rọ̀ báyìí sí kí o fi tì sọ́ọ̀nù ọlọ́run. ẹ̀ńdọ́gbà náà bá ṣe mú yọ̀wá múra dáadáa wípé wọ́n máa sọ ní kóńbi aburú ìrora àánú tó ṣe fún mi yìí ó ọlọ́wọ́ bá àlejò ọlá oní ọ̀sán fún àánú Qur'an ṣùgbọ́n ká tó máa lọ́nu àyà Qur'an ẹ̀jẹ̀ akọ́kọ́ wòye sí oríkèé ara tó lọ́n ṣe fún wa nínú àánú ọlọ́ni ọwọ́ wa méjèèjì nínú àánú ọlọ́ni bá ṣe fún tí yóò ṣe fún ìṣòro ọmọdé bá ó lè jẹ́ pé ọtí fi ń jẹun náà ní kìtáàbà ẹni pé sòrò ni tọ́lọ̀ ń bá mú méjèèjì wò ó èyí tí wọ́n pé wọ́n mú nǹkan ní gbẹ̀ngbẹ̀ngbẹ̀ àti yóò bá fẹsẹ̀ lórúkọ kò lè kó sínú ẹni tí kò ń bẹ ọwọ́ jáde. ẹni tọ́lọ̀ ń bá wá sí orí ọwọ́ fún kọ́mọ ní àánú ọlọ́run kọ́ lò síbi ọ̀dà kọ́mọ lò síbi kejì torí pé nígbà tí yẹn bá ní náà ní bí sẹlọ́mù orí ẹsẹ̀ méjèèjì orí lámà ni gbọ́ bá ti fẹ́ jáde kò sí pé dáìfà dà ẹ̀yìn gínígàdà ẹ̀wà bá mọ́pá mi tani ọba ti kẹ̀kẹ́ mi kò sí lóẹ̀ bẹ́ẹ̀ ibi tó bá wà fẹsẹ̀ rìnrìn lọ rúurú o wọ́n fẹsẹ̀ rìn lọ lọ bí ẹsẹ̀ o tọ́ bá fi wọn rìn lọ bí ẹsẹ̀ ìjọ ọgbọ́n bá gbà lọ́wọ́ rẹ mọ́wàá mọ́wàá ti ṣèbínú kọ́ ọmọ wa tọwọ́ àforíjì gbogbo ibi tí ọ̀dà torí ìrọ̀rọ̀ ọlọ́run náà ló lù síbi tí ọ̀dà wọn. ojú rẹ tọ́lọ̀ ń ṣe fún ọ kó o lè rí ọ̀tún kó o ró sí oore tọ́pọ̀ ní mbẹ́mbẹ́ tọ́ba lọ sọ́ọ̀bù tọ́ọ̀tà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣe bójú rẹ ló gbé lọ oyè tó gbé bọ̀ ndí ọ̀nà gbọ́ pé sọ́ọ̀bù sọ́ọ̀bù dẹ́ sí afọ́jọ́lọ́wọ́ ààrẹ rẹ̀ onáà ní sí nílò ń tajà fún yàn tọ́ba rí wẹ̀ lẹ́ẹ̀kan bóyá òrìlà ni one million ẹyọ kan péré o sì lè gbọ́ pé application tó jáde yìí o àwọn afọ́jú làwọn wá o wọ́n wá gbaṣẹ́ o bí ẹni ìjọba ṣe ń gbìyànjú lórí káwọn náà lè wúlò ló ń ṣẹlẹ̀ àti ìrà application ẹgbẹ́ dábò ibìkan àyíká ti sílẹ̀ secretariat o àwọn afọ́jú la sílẹ̀ fún o wọ́n wá gbaṣẹ́ mbẹ́ ó túmọ̀ sí pé orí ọlọ́run lójú rẹ yẹn ń bolo lò sí kó lè bá a jẹ́ àdùn ọlọ́run jálẹ̀ fún ọ sọ mọ́tò wò wò mọ́tò wò ń tí ọ̀dà ìjọ ọlọ́run bá gbà á àforíjì ni ọmọ máa tọrọ àforíjì ni ọmọ máa tọrọ gbà tó ti ń lò síbi àrà fún gan tọ́lọ̀ tó sì ń túbá tọ́lọ̀ tó ń fi ilẹ̀ fún ọ àti tó túbá bẹ́ẹ̀ àti tó túbá bẹ́ẹ̀. èyí àwọn èèyàn mi sì bẹ̀rẹ̀ jápọ́jú ẹsẹ̀ tí ẹni tó dúdú lè dáàbò sínú tiwọn náà ẹ̀rí pé afọ́jú yìí má wò wò kú èèyàn máa ti sọ mọ́nà. ètè rẹ tó fi lura wọn àtàwọn tọrọ ń jáde mbẹ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nínú àwọn ọlọ́ọ̀ni ẹlòmíín ní nǹkan lẹ́nu yóò rí bí ó ṣe sọ jáde yóò sì máa dùn yóò sì máa náwó yọmọ ọgbọ̀n ọgbọ̀n ọgbọ̀n ẹ̀dùn àwọn ọgbà ọmọ sí òkú ọ̀sán àgbọ̀n tí ń wí àgbọ̀n tí ń wí tọ́lọ́ bá fún ọlọ́rọ̀ sọ̀mọ́ láàánú ọlọ́rọ̀ tó ti fẹ́ dà rẹ̀ ẹ̀ tọ́lọ́ wò fún ẹsẹ̀ tí ẹ ti ń sọ̀rọ̀ lè dá kò sí bí ọ̀rọ̀ tiẹ̀ mọ́ nínú ẹsẹ̀ tẹ́ ti ń sọ̀rọ̀ wá lè dá náà ní ọlọ́rọ̀ ẹ̀rí èké àwàdà tí ọba ṣẹlẹ̀ àwọn tí ọbẹ̀ ṣe ọlọ́run ọ̀rọ̀ sọkúsọ ṣọ́ ahọ́n rẹ ṣọ́ ẹnu rẹ kótó di pé ọlọ́run bá gbòòrùn lọ́wọ́ lẹ́nu rẹ kó o ti ní nǹkan rẹ tó lè bá wájú ọlọ́run kọ́ mọ̀ jẹ́ pé kìkì dá ẹsẹ̀ inú àwùjọ tá a wáyé ti ẹ̀ burú kódà ẹlòmíì ìdá àpá rẹ̀ ìlọ́po mẹ́wàá ni ìlọ́po mẹ́wàá ọmọ òkè ọfà kílẹ̀ fẹ́ wá gbọ́dọ̀ ẹ̀kẹ́ rẹ̀ mọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn ṣùgbọ́n bí irọ́.

bẹ́ẹ̀ náà sì ní bẹ́ẹ̀ bá dọ́dọ̀ lápá títí bí òde àkókò lọ sínú wọn ẹ rí àwọn èèyàn kan tó yẹ fẹ́ mọ̀ ọ̀gá à tọ́lọ́ ń sí ẹ̀dá àwọn ilé lọ́dọ̀ rẹ̀ fún ọmọ ọlọ́pàá ṣé àmì àdúgbò bá tọ̀ nínú ọ̀la kọ́lọ̀ ń kọ́kẹ́ ọ̀sọ̀ bá wọn gbà pé àwọn àwòrán àwọn kẹ̀kẹ́ kan lórí tẹlifíṣàn tí ọ̀dà tí ọ̀bá ṣe rí àwọn lọ́wọ́ bá sọ pé ṣe bẹ́ẹ̀ rí náà gbóòdù ẹsẹ̀ mọ̀ ó ní lágbójú ọmọ alágbájá lọ sọ fún mi ó sì dáa fún mọ́ bàbá lẹ́nu ẹni mọ̀ gbọdọ̀ tó kó sẹ́gbẹ̀ẹ́ sí fún ọ ẹ̀yọ̀ gbọdọ̀ tó sẹ́gbẹ̀ẹ́ lọ àwọn ọmọọrọ mọ ọmọ ọmọọrọ gbọdọ̀ gan lẹ́nu pa bí wàá lóde sọ wọn ọmọ tó yàn pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ sọ pé wọ́n ti yọ fún bàbá ọmọ ni àwọn yẹn ló wà bẹ́ẹ̀ báwọn náà tọ́ bá parọ́ ẹ̀rọ kan lárúbáwá títí di òní tọ́ bá parọ́ ẹ̀rọ kan lárúbáwá yẹn gbogbo tó ti sọ̀rọ̀ kàkà yóò gbà bóyá wọn náà ti ń pa ọ̀nà tẹ̀ gbogbo tó bá tó wá sọ kàkà yóò lọ sọ̀rọ̀ yẹn mẹ́ta tó ń jẹrẹ ní òní ọparọ́ tọ̀ sotilabala ń bá yàn ṣe tí ń kówó fún dẹ́rẹ́ bí ń kówó fún ṣe gbogbo ẹ̀rọ ń pàdé òní parọ́ tọ́ba bí parọ́ ẹ̀rọ kan báyìí pẹ̀lú gbogbo sàkéètì kan báyìí nínú ẹ̀sìn tó tó parọ́ gbogbo gbogbo ní ẹ bá ṣe pa gbogbo gbogbo ẹni o tó dùn bá tẹ̀lé wọ́n gbé gbogbo ẹni sí nítorí pé kéde o àwọn yẹn sì bẹ́ẹ̀ ní wọn tó wọn ti jẹ́ ọ bẹ́ẹ̀ náà nílé káàró jíire wa ẹni ó kú wà wọn lẹ́nìkan ó sí ọgbà sọ́ọ̀bù lásìkò tá a ti gbòmìnira ni o látó gbòmìnira gbàdá lòkó sí ìlú wa ọgbà sọ́ọ̀bù sì ń tàgàrí bẹ́ẹ̀ ni wọ́n bá ṣe gàrí lẹ̀ báwọn kápsù àlùkílẹ̀ ń pè wọ́n bí wọ́n ṣe mú un àwọn wẹ̀lẹ̀ bí wọ́n ṣe mú un pé ó ṣe gàrí lẹ̀ ni ẹ̀tọ́ bá tó gbọ́ àwọn ẹ̀sọ́ kó ṣe gàrí lẹ̀ wọ́n bá wọn fà lọ́rọ̀ bá tó di kóòtù gàrí nígbà tí kóòtù mẹ́fẹ́ lọ́ba di kóòtù inú àgbàlagbà ní ńlọrọ̀ ní ẹ bá di kóòtù ibi ẹjọ́ tó kàn ní ìsìlágbájá wọn lágbájá ó ṣe gàrí lẹ̀ nínú sọ́ọ̀mù rẹ̀ láti rí òótọ́ ni àbó òtọ́kọ́ ó ní òótọ́ ni ó láyé gbogbo bọ́ọ̀lù sí ìdàrú irú ìjà wọn ni àbó akọ́ọ̀tù yìí wọ́n á ti dé òótọ́ ni wọ́n ti sọ kò sí nǹkan kan ní pé kọ́ọ̀tù fáìlì lọ fáìlì ni wọ́n sọ gbà náà ní ìsìn ẹ̀rí bá ti fi lé ayé ẹ̀ràn tá a ó lè tẹ́jú gbogbo ẹ̀ látọ̀dọ̀ gọ́ọ̀nà látọ̀dọ̀ gọ́ọ̀nà lásán gbọ́dọ̀ ẹ̀ lọ́kàn lásán òun ọ̀gbọ́dọ̀ rí ẹnìkan kan ọmọ tajà lọ́jà láì gbé sínú net láì sí ìsọfẹ́dáàtì rẹ̀ lásán àwọn yóò kọ́ ọdún lọ rẹpẹtẹ yóò sì gbẹ protection wa ṣùgbọ́n táwọn tẹ̀kún ní tọwọ́ lọ́wọ́ àti tọ́sọ́nà níbi ẹ bá ṣe ní ọ̀rọ̀ lọ́wọ́ ṣe yẹn lọ́wọ́ fún bá a ṣe rí náà nù láti sọ pé kọ́lọ́ jẹ́ àwọn ọmọ ọkọ ọmọ ọkọ kọ́lọ́ jẹ́ wọn lórí oyè àwọn tó bá sì wà nípa kọ́lọ́ fún wọn lọ. àwọn ọmọ ọkọ ni wọ́n wò wọ́n wò ìlú ń wò àánú àwọn àwọn èèyàn bí wù mí náà lè lè àwọn èèyàn mi lè jẹ́ ọgbọ́dọ̀ jẹ́ wọn ìyá ọgbọ́dọ̀ jẹ́ wọn. ọba mọ́ta abdullahi bin abdullahi sọ́dọ̀ kọ́kọ́ ọ̀bẹ.

ẹyẹrẹ bíi ti yín náà lèmi náà ọlọ́run kàn pé kí n wá síjọba lé yín lórí ọlọ́run sì bí mi léèrè ní bá dé kí ta ni oní blanketi mo ní mi ilé mo ní mi mẹ́rin ilé nígbà tí mo fi ń bọ̀ ta ni blanketi ilé kì í ṣe Arabia láti tó tutù bá dé tó tó nírin lára ọmọ rẹ tó ọ̀rẹ́ mọ̀ kàrẹ́ gbogbo tó bá ṣe tó dọ́mọ̀ bá tó ṣe ti ọjọ́ bàbá yìí tọwọ́ kó padà ọkàn tó kù sáà rẹ̀ lọ́kùnrin wọn pé tọwọ́ rẹ̀ lọ́kùnrin yìí o àgbà tó tún bá tó lọ sẹ́ni tó tún mọ̀ níbi tí ó tutù dé bóòlù ìwòsàn wájú ní blanket ṣùgbọ́n kàmá tẹ̀kúnnú tó wọ̀ ń dáwọ̀ bẹ́ẹ̀ bá ṣe yíyọ lọ́wọ́ sí ìyẹn ìjọba nínú kọ́lọ̀ kọ́dà kọ́ sànù wa o kọ́ sànù wa o kọ́ bá a tún ìlú wa ṣe o ibi tó dáa sí kọ́lọ̀ jẹ́ wọn gbèrú sí o ibi tó kù díẹ̀ káàtó kọ́lọ̀ kó bá ṣàtúnṣe rẹ̀ o àwọn tí wọ́n máa bẹ̀rù ọlọ́run tí wọ́n máa pín ìwọ ọlọ́run fọlọ́ tí wọ́n máa pín ìwọ wa fún wa ó náà nìkan náà ni wọ́n máa gbẹ̀gbẹ̀ lé wọn lórí o àwọn tó wà níbẹ̀ kọ́lọ̀ wọn bá kọ́kọ́ wọn máa ṣe o kójú wọn gúnlẹ̀ láyọ̀ o àwọn tí bá ń ṣe dáadáa nínú wọn kọ́lọ̀ kọ́ máa kún wọn lọ́wọ́ àwọn tí wọn bá ń ṣàìdá kọ́lọ̀ kọ́ bá yí wọn padà ó o. bẹ́ẹ̀ náà ni kọ́ ọdẹ etí rẹ tọ́jà kọ́ ọmọ ìgbọ́rọ̀ dáadáa kọ́ ọmọ ìgbọ́rọ̀ ọmọ ìgbọ́ wá ọmọ kọjá ara ọba létí tí ọba nígbọràn ọmọ bí ẹ̀yẹ ó ti wá pé inú mọ́tò orí ọ̀kadà ó àtiwọ́tọ́ fẹ́ gbọ́ àtiwọ́tọ́ fẹ́ gbọ́ wọ́n sá nyini wọ́n sá nyini kò sì rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o ọmọ yìí nílé mi o gbogbo ẹni seventies kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwọn yìí kan wọ́n bá yé jẹ́ àwọn olórí fújì wọ́n lọ bọ́ náà bá wọn bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ ni wọ́n tó ti papòdà wọ́n bẹ́ẹ̀ ni wọ́n tó ti wà láyé. káwọn mi ní òtútù kótó gbà lọ́wọ́ wọn. ìkànnì àwọn gómìnà wa ó lè dodo mi lọ lọ́nà kọ́ sànù wa ó lè dodo mi ó lè dodo lọ lágbẹ́lẹ́ ibi ibi ibi tí fújì ti wo agbárí rẹ̀ ni kọ́nà kọ́ sànù o wọn padà kọjá wa náà padà ti dáadáa o. bẹ́ẹ̀ náà ni àlàáfíà kọ́nà wa ẹni tí bá gbọ̀n yóò ìmọ̀ ẹgbẹ́ ọjà bẹ́ẹ̀ ẹsẹ̀ mélòó ló tún lè dá wọn. ṣùgbọ́n àká alálàáfíà yìí náà láti máa lo àlàáfíà wọn sójú méjì ìtọ́jú ìyọnu ọ̀nà àti ìtọ́jú ẹsẹ̀ ẹ jẹ́ ká wá gbìyànjú lórí pé tọ́lọ́ bá ṣe fún wa ní oríkè ara ni lálàáfíà ni ní ọ̀rọ̀ ní ayé ni ẹ má jẹ́ àgbàgbọ́ra yìí pé wọ́n bá ṣe pọ̀ sí ni kéèyàn yẹsẹ̀ gẹ̀ẹ́ tóbi tóbi tọ́lọ́ náà ni ó ti rọrùn sí tọ́lọ́ kọ́ sànù wa o wọ́n yọ ọjọ́ pé orí tó ọba ṣe fún wa yóò wá jẹ́ ìbàlẹ́jọ́ burú fún wa láyé àdúrà ìyá wọn. ọlọ́run lè fi yẹn ṣe kó ń bẹ́ kọ́dá sọ kọ́dá òfin sọ́nù wọ́n rí lójú tí a àtọ́kùn náà dá o. bàtà mi ọmọ àṣàgbé ọmọ àṣàkọ ẹgbẹ́ ọgbọ́n ọba rẹ̀ bẹ́ẹ̀ ó lè jẹ́ nǹkan ọ̀gbun ni mọ́tò oríṣiríṣi ọmọ akóbi ránṣẹ́ ó ti ń sọ̀kan ní ọmọ gbé kan ẹ máa dẹ́ṣẹ̀ ìjọ náà bá sì gbájú rẹ̀ kò ní rántí pé àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tó ń ti kọ̀ pa ẹ̀. ó lè jẹ́ làákà ìlọ́lọ́ fún ọmọ ọ̀rọ̀ sọ báwo èèyàn kan ṣe mọ̀ ọ̀rọ̀ sọ wọ́n wá sọ yí ọlọ́run ọ̀tọ̀ di business ọ̀tọ̀ di business center ṣẹ́gbọ́n ti hàn lọ́sìn báwọ́jì àti báwọ́jì ṣé láàárọ̀ ọjà àti lánàá àti lónìí náà ni. ó lọ́wọ́ máa gbowó òun á máa gbọ̀ ìsàkọ́lẹ̀ lágbé dọ̀rọ̀ ibà tax owó orí wọ́n máa gbà lọ́wọ́ chọ́ọ̀chì àti mọ́sálásì <laughs> àwọn rẹ́díò tó fi jẹun tó mú wá àti náà lówó kejì náà tí wọ́n ti lọ́ọ́ <laughs> gbogbo owó gbogbo gbogbo dàmẹ́wàá tí ń gbà bọ́ táwọn yẹn kan táwọn yẹn kan kó pamọ́ bẹ́ẹ̀ tiẹ̀ wò ọlọ́kọ́ wa ntọ́ yẹ kó wù jáde bẹ̀ tó bẹ̀ kẹ́ dáadáa ọmọ wù jáde bẹ̀ ìjà ọlọ́wọ́ adé bí stéètì kan ti bẹ̀rẹ̀ gbogbo stéètì yìí wọlé kọ́sì rẹ̀ kọ́lọ́mọ́ ni wọ́n kọ́sì rẹ̀ kọ́lọ́ tó lọ withdraw wọ́n lè máa wá àwọn ẹgbẹ́ mọ́sálásí láti tóbi tó pé bẹ́ẹ̀ ni tó sọ ní táàsì ó ti tóbi tó ìjọba ẹ̀ máa ní jẹ́jọba ẹ̀ máa ní jẹ́jọba a ti sọ̀rọ̀ ìjọba ìsìláàmù àti sọ́ndé oníbi ìjọ méjì mẹ́ta tẹ́lẹ̀ ìdólé bí àwọn ànábì ọlọ́run lórí ilẹ̀ láti máa ṣe dáadáa mímọ́ fa dáadáa fáwọn èèyàn àti máa lé aburúkú òun wọn. ṣùgbọ́n ìjọba ti bẹ láyé sí apá kan nínú àwọn alábòdì tí wọ́n kó jọ ní ẹgbẹ́ mẹ́rin àwọn èkó jẹ níbi tí wọ́n jẹ́ wájú mẹ́ ọlọ́run kọ́ sànù wa kọ́lá wà kú mẹ́. wọ́n mọ̀ra wọn wọ́n sì mọ bí wọ́n ṣe ń jẹ wá kìí nàìjíríà nìkan o internationally wọ́n mọ̀ra wọn dáadáa àwọn alábòsí. bẹ́ẹ̀ náà ni ìmọ̀ nínú òfin ọlọ́ọ̀ni àwọn èèyàn ó lò tí wọ́n máa fi ẹ̀sìpọ́lìtì àwọn èèyàn oríṣiríṣi náà la sọ̀rọ̀ bá owó àdúrà owó àdúrà bá àdúrà ìbádà lọ́dọ̀ pé ọ̀ owó bàbá ṣe sàrà kò nǹkan kan

sóòrò wọn náà ní gbàgbọ́ àti ẹ̀ náà tí wọ́n wá ṣẹ̀ṣẹ̀ béèrè pé ọ̀rẹ́ ẹ̀kọ́ mú wà lọ́wọ́ àwọn ẹ̀wà ń gbàjà owó ìlú wúro owó ìlú wúro kéétí pé ọ̀rẹ́ ẹ̀ pé o inú rẹ̀ ó sì máa dùn inú rẹ̀ ó sì máa dùn kó ń gbà ẹ̀ <laughs> gbówó àbòsí lọ. <laughs> ṣé wọn ní òní ìdí àdúrà tó fún yàn lówó o máa ń gbà nìyẹn fún yàn jẹ ìmọ̀ ń gbà ní gbàǹtì ẹ̀gẹ̀ fún yàn ẹlòmíì sì lè tó fi sàrùjì sàmù ní fi sàrùjì ọdún ìlú lágbègbè àwọn àbáwò yìí ẹlòmíì lè tó fi ṣe àkóso ọ̀rọ̀ yẹwà ló ń wọ́n kọ́ fún wàá dùn àlẹ́ fáfá àwọn àbífẹ́ nìkan yóò tún wá wo ẹ̀ fifty naira náà one hundred naira náà ọbẹ̀ káwọn èèyàn ní ọmọ thousand sílẹ̀ ni o ọba rẹ̀ wájú ọlọ́run ọbẹ̀ rẹ̀ ń bodè òní olè òní gbé ọjọ́ lọ wá sẹ́ni yìí. tí ó pọ̀ tí haramu. bẹ́ẹ̀ náà ni iyì àmì àwọn ìdòdó àbòsí bẹ́ẹ̀ náà ni owó tọ́lọ́wọ́ ṣe fún yàn kò sí kò àmọ́ ni ẹnìkan bẹ́ẹ̀ náà àwọn olówó yìí dábọ̀ rẹ̀ bọ́yẹ pé àgbọ̀ lẹ́nu rẹ̀ alóbìnrin lọ́wọ́ àti lóyún fún wáyé ó one million nígbà náà nígbà tó ti wà láyé lọ́wọ́ àti omi wa lọ rẹ pẹtẹ tó <laughs> tí o ti mọ bí o ṣe bí o ṣe yanjú ara rẹ pẹ̀lú one thousand two thousand ní mẹ́lápò rẹ ẹ̀yẹ́ wàá máa pe àwọn obìnrin kan pé two by one million nínú òjọra ẹni lójú nínú ayọ̀gẹ̀rẹ̀ ìyọ̀gẹ̀rẹ̀ ìkọsẹ̀ tí ń bẹ fún wọn ẹni tọ́lọ̀ bá sọ láwọn tó ṣe àná ọlọ́run sì ọlọ́run sì gbé àwọn ọlọ́run àwọn ọlọ́run sì gbé wá bá ó sì lò lọ́dọ̀ jẹ́ wáyà. wọn wá ya yàwó yàwó lọ bí sẹwọn sọfẹ bàbá náà o bàbá mi náà bíbí dà ẹ náà ní àwọn rẹ àwọn òmùgọ̀ tó kó jọ <laughs> àwọn òmùgọ̀ tó ẹ yọ bọ lọ́wọ́ bá rẹ àti náà tó ti kọjá bẹ́ẹ̀ náà ni ẹwà tọ́lọ́n bá fún ọ ẹwà tọ́lọ́n bá fún ọ inú tó fi kọjá là ọ lọ́ọ̀ni ẹlòmí asọ̀rọ̀ sẹ́ lómi gbé wọ́n sí agbègbè báyìí sọ̀rọ̀ tí wọ́n lọ́lọ́ tọ́jà tí wọ́n lọ́lọ́ tọ́jà bẹ́ẹ̀ náà ni kò ṣèlú táwọn yẹn wá lò ó ṣe wù wọ́n lómi léwu bẹ́ẹ̀ tó bá ní ẹ̀sìn kẹ́sì sí dùn láà. àjọmọ́ lọ́ọ́dí òṣèlú lè si gbaa ṣùgbọ́n ọ̀sọ̀rọ̀ dáadáa kó tó lọ bẹ̀. ibi tí yàrá jẹrẹ gbé tí ọmọ akọ́lù ọ̀sán náà ńlọ́mọ̀dá kódà bí èsì ṣe ibi tó ọba kó lọ ilé tuntun rè tó ọ̀tún kó orí mùsùlùmí orí mùsùlùmí orí mùsùlùmí wájú rẹ̀ orí mùsùlùmí ọjà múra bọ́yọ̀ tó máa wá sí wá sí lọ́nà tó wá sí wá níbi àyè tó ń sùn ọmọ ìdílé náà torí pé tó ọba ní lápá lára wọn àwọn ní lápá rẹ o ní ọba ní lápá lára rẹ wọn ní lápá ọmọ rẹ o àbúrò mi sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ó lè mọ ju wọ́ọ̀tì bíi méjì mẹ́ta náà lọ ó lè bá dé ayé àtọ̀rọ̀ yẹn ọ̀dọ̀ àwọn bá mi ló pọ̀ tọ́pọ̀ sí mi tí ọkàn lọ́wọ́ ìbílẹ̀ fọmọ rẹ ní ọba àtúntò orí ẹ̀ náà láyé ìkan ìkan ẹni bẹ́ẹ̀ fọmọ sí sùkú díẹ̀ lẹ́yìn sùkú láti gbé ibẹ̀ ni wọ́n dráìbù bọ̀ ni lọ́ba ní wáyé ló gbà á it seems as if we are if we are if we are tired as if we are not eating well nígbà tí n sọ ẹgbẹ́ ṣèlú sí mẹ́ bí wàá tó ti jẹun dáadáa nígbà tí ebi ń pa ọ́ lẹ́yìn ìgbà lọ́dún yẹn àdúrà fast ni wọ́n á ṣe sọ gbà wọ́n jẹ́ pọ̀ gbà wẹ̀ sọ gbà wẹ̀ rí ẹ̀wù ti yàwó náà àwẹ̀ Islam. kì í ṣẹlẹ̀ sí wa olóṣù bá dùn lẹ̀ bó ṣe ń gbó báyìí torí pé bíi mo ti fẹ́ sọ̀kalẹ̀ mo rí pé òkè ni ọwọ́ á níbi kí n slow down kí n wá kẹ̀kẹ́kẹ́kẹ́ mo sì ń gbọ́ báyìí ọmọ àbùdó ọmọ méjì ẹ̀yìn bàbá yà mùsùlùmí ni wọ́n àbí oṣù mùsùlùmí ni wọ́n rà ọmọ méjì yẹn obìnrin ni wọ́n gbígbé ojú kí lójú tójú ẹ̀ àbí àbá rẹ̀ kódà wà wá wọn ní yọ alíyè ó lè rù náà ó. bóòlù ọmọ ẹni kéé tí o ti tó o bóòlù ẹgbẹ́ máa gbọ́ gbogbo ròyìn yẹn lẹ́yìn ìgbà náà lọ́sẹ̀ wà sọ pé níbi yóò àfàṣe ayé wà sí abẹ́ ẹ̀rí ìgbà ńlá àbí mi lọ́dọ̀ pé tẹ́ bá gbé kànyẹ̀rọ̀ lọ́dọ̀ ní àwọn mùsùlùmí ní kànyẹ̀rọ̀ ọ̀hún <laughs> kálá mùsùlùmí ní kànyẹ̀rọ̀ ọ̀hún nípa àdìdá mọ́sá àbàlá lẹ́wà rẹ̀ yẹ kíní yẹn dé ẹ̀kọ́ yomi ẹwọ ẹwọ nǹkan ńlá tẹlifíṣù ìbílíṣì èsì ti da ọ̀rọ̀ fún ọ lójú ẹni wàá di oṣù mi káyé mu aláàbò sàá èyí tí èso ẹ pé báyìí ni ẹ máa ṣe mẹ́díkálì òkúta bẹ́ẹ̀ bá ti ẹ lómi tí ẹ sẹ́ lómi àwọn èèyàn kan sì mọ bẹ tí wọ́n yẹ kó mùsùlùmí náà ni wọ́n mọ ọmọ jẹ́ kàn yẹn wọ́n kàn máa rí bẹ́sẹ̀ lómi ó sì ní wọ́n sàlùwà lójoojúmọ́ ṣé àlùwàlá lọ́wọ́ á dí kàn yẹn ni abẹ́rẹ́ yà wọ̀rọ̀ kú kọ́nà kọ́ sànù wa o so ibi kéèyàn ó ní ipò àwọn èèyàn bí àwọn sílò àánú ọlọ́run sì ni bẹ́ẹ̀ náà sì ni ọmọ àmọ́ ìjọ ẹlòmíì lójú ọmọ wọn ti wà London wọn ti wà lamẹ́ríkà wọn ti wà Switzerland wọ́n mọ̀ sọ́jọ́ báàgì ayé akọ̀rọ̀ àgbẹ̀ lórí ẹ̀ bóyá dùdú fi làwọn ẹgbẹ́ ọlọ́run. orí ọlọ́run ló ṣe fún ọ ṣùgbọ́n sọ̀rọ̀ lọ́dọ̀ tó bá tó àlẹ́mọ́mọ́ rẹ mọ́ àlọ́ lọ́nu àlẹ́mọ́ wà lamẹ́ríkà o ṣùgbọ́n sójúṣe rẹ tó yẹ kó o ṣe ń pa ẹ̀sìn tó ṣe lára ẹ̀ tí ó fi rí ọmọ tí ó tí ó mọ̀ wúlò fúnra rẹ̀ àti fún àwùjọ ìsìláàmù lọ́rùn tí ò ní jẹ́ pé àtòkò wa balẹ̀ jẹ́ nígbà wọn ayé wà tó sì nílé alórí yóò tó kó wọn lọ. so gbogbo àwọn nǹkan wọ̀nyí anú ọlọ́ni kálíbà àmọ́ pé ewu ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó lè jẹ́ èèyàn kọjá ìlànà ọlọ́run ẹ̀jẹ̀ agbọ̀n táyà kọ̀ọ̀rọ̀ àwọn yìí ọlọ́run bá àdéhùn ọlọ́run sọ fún wa ní súrọ́tì làálà nínú ìtura ayà kẹfà sí kẹwàá ọlọ́run bá àdéhùn ọlọ́run sọ pé kálá. إن الإنسان ليطغى أن رآه استغنى إن إلى ربك الرجعى أرأيت الذي ينهى عبدا إذا صلى ọlọ́ni kàlá Ibn Abbas gbogbo kàlá tẹ́ bá nínú Kùránì tó ẹni haqqan títí òdodo ní ọ̀rọ̀ òbí bá wọn káàdì ìṣirò lóyẹ innal insana yatgha dájájọ́ ọmọ ẹgbẹ́ ni a máa ya tọ́ọ̀dù àti tọ́ọ̀dù lédè ìbò àti tọ̀ọ̀dà nínú ìdè lárúbáwá ìtumọ̀ mẹ́rin ni. yọ kọjá àlàtọ̀ náà àrùrà àrùsẹ̀dẹ̀nà tó bá ti di pé ọ̀rọ̀ ń bẹ fún ọ̀rọ̀ ń bẹ fún kò sí àbàtò mú ọ̀rọ̀ dóun bá ti náwó sí báyìí kó sì ń ju ṣe kó sì ń ju ṣe ó dà yóò lè mú akókò fi sọ̀rọ̀ yóò lè kó yóò kó ti òǹdó àti supernatural nìyẹn tí ò sì rí bẹ́ẹ̀ tí o sì rí bẹ́ẹ̀ ọlọ́run dẹ ẹlẹ́kẹ̀ ni ìgbà tí ó bá mú tọ́rọ̀ bá ti dé a máa jẹ́ kéèyàn kọjá la ọlọ́run tọ́rọ̀ ń bá sọ̀rọ̀ fún ọ orí lọ́sẹ̀ fún ọ yà sọ́ra ojú lẹ́nu àlá ọlọ́run inna ila rabbika ruj'a gbogbo bá ṣe lè ṣe kó lórí ọ̀rọ̀ rẹ inna ila rabbika ruj'a ìṣẹ́rí sí padà lọ́sọ̀dọ̀ ọlọ́mọba rẹ ọ̀dọ̀ ọlọ́run náà lọ́sẹ̀ o ọlọ́run wá mú àkàwé wá mú àkà àbújá ní tọkọ fún àtúnájú wọn sọlọ lọ àyọsọlá tó ní ọgbọdọ kínú. ó tún wá ń sọ lójú ààyè rẹ̀ pé ẹ̀dùn sẹ́ẹ̀rì Muhammad sọlọ lọ àyọsọlá tí ń fi wájú gbolẹ̀ sí ẹ̀jẹ̀ láìpẹ́ gbàgbé èdè èdè tọ́ba fi lè dé lónìí òun ọmọ ọmọ tẹ̀tẹ̀ tẹ̀ wí ẹ̀ adébísọ̀ sálàmù kí ló lọ́nu kàbá jọ̀gàn ní haram jọ̀gàn wọ́n sì lọ gbé bọ́tò ẹran bọ́tò ẹran tó wà nù sàdé wọ́n sì lọ gbé lílo gbé lílo sọ̀sọ̀ fátímọ̀ lọ gbé owó gbé tó ní gbòòrò lọ́wọ́ àwọn. ọlọ́wọ́ ní ara yìí tẹ̀lé bí yé ní abdani ìdásọ̀lá sóòrẹ́ tí ń kọ̀ ọ̀hún yẹn lórí ọ̀rọ̀ kírun ni nílẹ̀ àbújá ni ọlọ́run wá sí ìlérí ìyàwó nígbà táwọn ọ̀sán mi ní kí ọlọ́run ọ̀dọ̀ ọ̀gbá ní ìsìn ọlọ́run wá jẹ́ mọ̀láyíkà kò sì rí ọ̀dọ̀ ọwọ́ atún bíi àwọn ọ̀rọ̀ náà ẹ̀ ti dẹ́nu wà láàyè nǹkan kan bẹ láàrin àti kò yé o kò yé o. أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى كلا لئن لم ينته لنصفعا بالناصية ناصية كاذبة خاطية فليدع ناديه سندع الزبانية كلا لا تطيعه واسجد واقترب ọlọ́run tí ọba jáwọ́ bẹ́ẹ̀ á ní kí àwọn mọ̀láyíkà inú náà kí wọ́n wá pa aṣọ orí ẹ̀ látàyè wọn lọ sí inú náà láti àwọn ọlọ́run wá wà nílùú ọ̀sán kò sí àwọn níbi ọlọ́run kan tó ṣáájú ó kò nira bá lẹ́yìn ìnira yẹn ìrọ̀rọ̀ ọlọ́run wà ní sallallahu alaihi wasallam afa awa kan bẹ muhammadu bin abdul shinteki ọlọ́run kọ́kọ́ mu kẹrọ ló ṣe àdúrà ọgbàyà àti àwọn tíra mi àdìmọtẹkìlá tó sọlẹ ẹ fẹkì minna pẹlẹ mani ilmajaz mani ilmajaz filimu nazari bi ilẹ ilẹ ijaz ẹ mani ilmajaz filimu nazari yesh laalala kẹsíwá mani ilmajaz filimu nazari yìí kíni kàti ijaz ọgbàgbé so olóríṣiríṣi tíra tọ̀tọ̀ ìtumọ̀sá bẹ́ẹ̀ ló mẹ́rin pé àbáyídá mẹ́sàmíyà aláǹtí seventy two seventy three lò ṣùgbọ́n nípa àwọn akéwì ẹ̀ kọ́ wa wọ́n ní bàbá tí bàbá bá ti wà nù tí wọ́n bá fi bàbá ṣe ẹ̀ ẹ̀ fún wọ́n bá ní bàbá bẹ́ẹ̀ ìdílé tọ̀ lọ́ọ̀ ẹ̀ta kọ́mọ ìdílé àgbàlagbà ni ó so tí yàrá bá ti wá ń kọ̀ ẹ̀ lọ wọ́n ti ní pa arákùnrin yìí náà bàbá wà máa dá lóhùn ó sì ń sẹ́ ìgbà wọn. àwọn jẹ́ ìgbà wọn ti ń gbé sọ́wọ́ àgbà bàbá yìí wọ́n wọlé àti pé ẹ̀ka àwọn ni wọ́n ṣe ó ní àdìsíwá ìwé ẹ̀jẹ̀ bá bilé rìn nínú àti ẹ̀fín olùyọ ọlọ́run tó bá ti lè fóun ọ̀rọ̀ sọ ọlọ́run ìwọ fi ìdáhùn wọn fi sí ní ìlú àlùkò ọlọ́run àlejò láti wá sọ pé. أرأيت الذي ينهى عبدا إذا صلى sọba bẹ ti wà nínú iṣẹ́ ẹka gbùdá yìí ṣe nígbà tí èèyàn fẹ́ ṣe lọ náà tó wá ní kọmọ sí i ṣéke fún àwa wà tó bẹ́ẹ̀ ni tọba ti bẹ́ẹ̀ náà mọ tó wà ti bẹ̀rẹ̀ iná fílà ọ̀rọ̀ rẹ̀ lẹsọ lọrùn wọn wà máa kó àbádá òpẹ fúlẹ fúlẹ àyàwó lọ ọwọ́ àti sùúrù ó kọ́ wá gbẹ́ lọ́dọ̀ ọlọ́run ìgbà tí wọ́n máa tèmi mú ọbẹ̀ ránṣẹ́ tó kì náà fílà mọ́lẹ̀ ọmọ ẹ̀ tìbí tọ́ba fẹ́ ránṣẹ́ nítorí ọ̀nà ọmọ ta. gbogbo bí yòówù tẹ́lẹ̀ nígbà tí ń ṣe nǹkan tí wọ́n bá sọ pé ìdíwọ́ kan bẹ̀ ìdíwọ́ kan bẹ̀ wọ́n máa jẹ́ ọjọ́ pé ìwọ lọ́wọ́ àlọ́dún pé tọ́lọ́run tó ṣe ìwà dájú náà nígbà wọn ní ìdíwọ́ báyìí bá má sì bẹ́ẹ̀ kọ́ máa kó sí ara ìtàlẹ̀ ìyẹn ni ha àbídàlì ìdásọ́lá torí kọ́rọ̀ ọ̀gá wíire ìwọ náà wà á ní ẹrú kan ní ẹnìkan tó yẹ kí wọ́n kọ̀ fún ẹrú ọlọ́run bàtì ìsìlám ìkẹ́nu àwọn ọmọ ń lo kéèkù ní olo kéèkù olo ìjáàbò olo fúlù ìjáàbò ń bójú ní sùkúù ní ẹ bá lóun nìkan ni wọ́n bá gbé ìwé ó nìkan ní àwọn inspectors sì lè wà anytime wọ́n bá gbé ṣe ajẹ́ tó ń bójú bójú ó ṣe ní bọ́ọ̀dù ó ṣe ní èmi ò lè sọ fún pé wọ́n ṣe lọ́rọ̀ mọ́ èmi ilé ẹsẹ̀ wò mí tẹ́ ẹgbẹ́ tọ́lọ́ ní í ṣe o wọ́n náà sáà mùsùlùmí sáàkì ọ tọ́lọ́ ní í ṣe ó sì fojú èmi wàá yẹ sọ fún yín pé mọ̀sẹ̀ lọ́rùn mọ́ torípọ̀ náà ti ní ara yé ìdánilẹ́ni ìyẹnì ha àbídà ìdá sọ́lá ẹ̀ẹ́ so tí ìbìjìlétọ̀ rẹ bá wá dé wá sọ fún mi pé wọ́n fọ́kalẹ̀ fún ìbìjìlétọ̀ pé tí ìbìjìlétọ̀ bá ti dé o tó ló ń wo inú o yọ wá síjú nígbà tí ìbìjìlétọ̀ bá dé nígbà tí tó bá ní kò ti padà yóò tún ṣe ni yóò tún kó nǹkan rẹ̀ wọn kọ́ wá sí kalẹ̀ jíjọ́ ìdílé tó tó dé kí aláàpè yòó kí aláàpè yòó nígbà tó rúra tí ì dé téèyàn wá ń jẹ téèyàn wá ń jẹ nǹkan ara mú torí ìpè wà láwọn basata Allahu rizqa li ibadihi labaghaw fil ard walakin yunazzilu bi qadarin ma yasha'u innahu bi ibadihi khabirun basir ọlọ́ni wà láwọn basata Allahu rizqa li ibadihi tọ́lọ́mbà tẹ̀ ìjẹ́ bá wẹ̀ ọ́sùn ẹ̀ tọ́tẹ̀ ẹ̀ lọ́gàrà ọ̀sán lọ́rẹ́pẹ́tẹ́ àgbàdo lọ́rẹ́pẹ́tẹ́ owó lọ́rẹ́pẹ́tẹ́ nǹkan ọ̀sìn rẹpẹtẹ tọ́lọ̀ ń tẹ́lẹ̀ lábàbà òfìlà àrùdè ọlọ́ni wọn kọjá làlórí èpè yìí lọ́wọ́ wọ́n àti yúnà zero bí kọ́darí mà yẹ ṣá. ṣùgbọ́n náà wọn bá ń sọ ọ́ kalẹ̀ níwọ̀n àbá bọ́dọ̀ ọba ṣe ń fẹ́ mi o ó ti lójú wọn arísìkì tí ó sọ kalẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan àti fún gbogbogbò ó ti ní òdiwọ̀n ó ti lódiwọ̀n

ní ẹ̀sìn sa lékiri lékiri lékiri àtẹ́tọ́gba two million àtẹ́tọ́gba forty million àtẹ́tọ́gba ten million àtàwọn tó yẹ kó tó jà sí three million gbogbo àwọn asa lékiri lékiri lékiri báwọn nínú owó wa bẹ káfí sàǹfààní àǹfààní gbogbo wa à ọlọ́run sàánú wa mọ̀nà wa o ọlọ́run kó wa yọ o ọ̀rọ̀ wo la sì ní sọ́mu ọ̀mọ́lẹ̀ tí wọ́n ti fa sí ti fi ọgbà òṣèlú gbà o owó òsì rẹ̀ akẹrẹ akẹrẹ akẹrẹ akẹrẹ akẹrẹ akẹrẹ ṣe akẹrẹ fúnra wáyé ni ṣé ọbẹ ọbẹ ra lẹ yìí lórí lẹ yìí fifty million ni ṣé fifty million sórí àwọn gbogbo tí bẹ́ẹ̀ bí ilẹ̀ o kéèyàn gbẹ́ kòtò jọ ní ìsìn kéèyàn wá lọ wá fifty million tó fi jí ṣé èyàn lè ra ilẹ̀ fifty million tó lò lẹ́nu yí kòtò tó bá gbẹ́ kí ààyè blọọdù kan lágbègbè kọ́ gbẹ́ kó fi kan sáwọ́ kó fi kan lẹ̀ nídìí lọ kọ́ wá lò lọ́ ààyè tó fẹ́ yí ṣé bó wo owó gbẹgbẹ láyè ṣe tèmi là ń san ewu jẹ láyè ṣe tèmi ọlọ́run adó nílẹ̀ ìnàlá arúgbó nílá yóò rí tó àmàyè yàtà àrùn ní ìbáradẹ. ọlọ́run adó nílẹ̀ tó bá wù ní ìjogún ẹ̀kún tó bá sanwó ọkàn sanwó gbẹgbẹ láyè ṣe tèmi mọ́ ìjọba ilẹ̀ nù mọ́ ìnìtúmọ̀ rẹ̀ so gbọ́dọ̀ kọ́ sànù wa o. àìmọye ilẹ̀ bá ń tẹ́tí wá gbà àjẹsí gbàgbàrà òṣèlú gbà àìmọye property ìjọba àjẹsí láìsí ọ̀ pẹ̀lú agbára nílẹ̀ lọ́wọ́ wọn kéèjì kò gbọ́dọ̀ ọlọ́run tuntun wọn ń rí láyé wọn ma ní òun gbogbo náà òtún bá náà ni àwọn èèyàn bá kọjá tún sọ kejì lé ní ogún ọlọ́nifà hali àṣeyìtum ìntawàlẹ́yìtum àǹtúfṣìdù fẹ̀lẹ̀ àrùbí wàtúkọ̀ tìrú àrùhàmàkùn ọlọ́lọ́fẹ̀ ìyá ìyẹ̀ wúdí ọlọ́ba gbé agbára yìí lọ́wọ́ tán àǹtúfṣìdù fẹ̀lẹ̀ àrùbí ẹ wàá máa sì bàjẹ́ lórí ilẹ̀ wàtúkọ̀ tìrú àrùhàmàkùn mọ̀lẹ́bí ẹ̀ tó máa já mọ̀lẹ́bí ẹ̀ máa dókun mọ̀lẹ́bí ọlọ́run tó ń sọ fún wa inú suratul Fusilat àyà forty nine àti fifty ọlọ́run bá lè gbára sọ pé láàyè sí amúlé ìsáàánú mi dùn àìlè fẹ́yì wà ní mẹ́sàwó ìdáhùn ìfọyàwó ìkọlùmọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò ní kó ṣoṣo nípa kọ́mọ kọ́mọ kọ́mọ pè fún nǹkan dáadáa ipe kọ́wá sọ́dọ̀ ṣùgbọ́n wáyé wáyé mọ́sáwó ṣọ́ọ̀rù kábúrú bá yẹ ṣẹlẹ̀ sí pẹ́rẹ́ fọyẹ́ òwú sùn ọ̀run yóò wá jáde òun lórí ìdí ọlọ́run yóò dàbí gbàgbé tó kò dé ẹ̀gbá nínú yóò máa sọ̀rọ̀ kò dìbò jáde ẹlòmíín gbàgbé òkú bá kú yóò sọ̀rọ̀ sọ́kúsọ yóò sọ̀rọ̀ sọ́kúsọ yóò ti gbàgbé àwọn àsìkò kan bẹ tó kù kankan wò kún sáìdì ọ̀dọ́ táwọn ti ń kún sáìdì wọn tí wọ́n tọ́ ń gbọ́ tí wọ́n àtọ̀ méje àtọ̀dọ́ àtàgbàlà táwọn sẹ́lọ̀ ń kẹ́ lọ́tọ̀ yìí nígbà tí ẹ náà bá wá dé bọ èsì gbà náà lọ àwọn asọsọkùsọ lọmọ asọsọkùsọ lọmọ sọ̀rọ̀ tí yóò dá ọlọ́ni wa iná wọlá iná azàfinà òwúrọ̀ àmàtà mìíràn ní báàdì dọ̀rọ̀ àmàsàdìwò ليقولن هذا لي وما أظن الساعة قائمة ولئن رجعت إلى ربي إن عنده للحسنى فلننبئن الذين كفروا بما عملوا ولنذيقنهم من عذاب جليل ọlọ́run ní tá a bá fún tọ́wù látọ̀dọ̀ àwọn ọlọ́run rahmatan ta fún ní àánú wa tá a fún tọ́wù lẹ́yìn ìnira tó ti bá a ìtọ́mọ̀ ẹ̀dẹ́ yìí ọmọ sọ lẹ́nu ara rẹ̀ yọ ọmọ sọ pé á náà lè à èmi náà tó lè yìí wàhálà pọ̀ ó sì wàhálà gan

wàhálà ti mo sùn ẹ mọ àwọn ilé kàwé bọ ni ẹ mọ iye sàtúkẹ́ẹ̀tì ti bọ̀ ní ni. àìmọ ah! iye sàtúkẹ́ẹ̀tì ti ń bẹ ńlẹ̀ táwọn fojú rí báyìí láwọn ẹni táwọn tó ní ti gbọ̀nà tó ti gbọ̀nà ọ̀run lọ. wọn ò fi ṣiṣẹ́ kọ́lọ̀ eléyìí ṣe wọ́n ní wọ́n láwọn fojú rí báyìí ìdàgbé lágbẹ́jẹ́ ìdàgbé ti kàwé lọ. wọn ò fi iṣẹ́ ẹyọ kan láì tọ́lọ́ bá pé kọ́lọ́ wọn sàánú rẹ̀ mọ̀ kí àánú ọlọ́run ni wọ́n wàá sí lò wọ́n wàá máa sọ̀rọ̀ káàkiri lẹ́nu ọ̀rọ̀ tí yóò dáa ọlọ́run ní yọ fún wọn sọ pé wà máa lónú sàádù kọ́ ìmọ̀ yọ máa dé mi rò má jí ìdè kan bẹ o àwọn èèyàn kan nù àbúlà àbí àtàbújá gbàtàbádé gbàtàbádé máa ní ìyá omi kì í ní àmà sọ bá mọ̀ sọ mí nìyẹn. ọmọ àmà lọ mú ewu tó ti kẹ fún un sáré mú owó mú owó sáré o sì mú ewu ó sì ń lọ báyìí ó sì wá bá àlejò sọlá náà àlejò sọlá ó ní àtẹ́sọ́rọ́ mọ́ àná rọ́bà kà yóò yí ìhà àdá wọ́n ní lẹ́mìí inú ẹ̀mí rẹ̀ tó lọ́ọ̀bà yóò ti ilé ó sì kú lẹ́mìí jọ́ ìgbà. àwọn ọmọ ní àwọn àlàáfíà àyè kì í sáárò àdínà alákínà òyìnbó pàtí fáyidà àrò àkàsí òun òbí nípasẹ̀ sọ́lábì àṣì. ọmọ ẹ̀dẹ́ ni ọba ọmọ yìí pé láti dé akọ láti dáre ọwọ́ ajẹ́ tí ń bá wọn lọ́wọ́ bá yíyàn omi omi lásán lásán tọ́wọ́ á di tọ́ lẹ́nu tó ní làákàyè tó létí tó lójú tó lẹ́nu lára tó fẹsẹ̀ rìn tó wá ń tàwọn ọlọ́wọ́ bá jìyà. àwọn ìlànà yàrá ìsánù àná kàlákínáàmù mi ń lọ sí bàtí fáyidà àwọn àkàsí ìmúbi wàtọ́rọ́ kàlákíná mọ́tàlá àwọn àti ìyàfàlùkọ́ kọ́lá máa ń yù yí قال من يحيي العظام وهي رميم أو أنت يا قوي فهو ipe ta ni ó jí egun tó ti kẹfun yìí tó ti kẹfun yìí tí ti wá sí bẹ́ẹ̀ lókè àdúgbò sọ̀sọ̀ ẹ̀hẹ́ kí ló lọ́wọ́ bí. olè yóò ní ìhàlẹ̀ ní aṣá àwòrán máa rọ̀ jì ọ̀hún àbí kó lè kálíkì ní alẹ́ ọlọ́run ló ń tó ń da alákọ̀ọ́kọ́ ńlọ ló jí padà ó sì ní màsí gbogbo ẹ̀dá bí egun bá papọ̀ àwọn èèyàn papọ̀ wá lóun ọ̀rọ̀ anẹ́gbọ́ sallallahu alaihi wasallam àdéhùn kan ó ní ọlọ́run dá ewu kan síbi ìbáraàdì níbi tó ṣe yí pé tọ́ba jẹ́ ẹranko ni ibẹ̀ ló ti jẹ́ kí ìwọ ìjọba ọ̀rẹ́ lẹ́yìn tọ́nà ọ̀rọ̀ ajé kí ìwọ ìjọba ọ̀rẹ́ ewu tó wà ńbẹ̀ kò sí tí ó mú tí ó fi jẹrà tó sáré òun náà lọ́nà ọba ròdò sí tí gbogbo ẹ̀dá ọ̀pọ̀ á ti dìde bóun ló sì wá kan sọ pé ọlọ́run ọ̀gbìn tí òkú dìde ń bọ̀ jẹ́ pé ọlọ́run fún lọ́lá ọlọ́run wá pọ̀ níbi ikú ọ̀bẹ ní olówó nàìjíríà tó ti lọ bọ́lọ̀ ti sọ pé ẹ ẹ ọlọ́jà lè di àmà tí ọlọ́pàá tẹ̀ pé káwọn èèyàn máa ṣe èdè ìbàdàn wọn máa sọ sọkúsọ lẹ́tà ni wọ́n máa sọ ìsọkúsọ lójú àwọn abáyé ni kì í sọ èdè ìbàdàn wọn máa sọ àgbélé ká ní ọ̀tá ìbàdàn <laughs> kọ́lọ̀ kọ́sà ni wa ibẹ̀ ọlá gbòòsì insha Allah ta'ala so a tún máa bá lọ ní ọ̀la pẹ̀lú òkú ọlọ́run náà ẹ ṣàdúrà pàdé wọn. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا